Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki abúlátà bàbá àbàlà campus gist ẹ máa wọ pé Bímbọ́ ẹ̀mí náà ni mo máa fún wa ní abala campus gist láti àsìkò yìí lọ torí pé ẹ mọ̀ pé lọ́pọ̀ ìgbà míì ẹ á máa wọ pé ó yá Tóyìn ló ti ń ṣe àmọ́ Tóyìn ṣe kí ni ó ti step up ó ti tẹ̀síwájú lásìkò yìí èmi ni màmá fún wa ní ohun tó ń lọ láàárín àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lọ́sẹ̀ yìí kí wàá ló máa fún wa bó hmm, sọ̀rọ̀ nípa àwọn freshers ìyẹn tó yẹ pé àwọn mọ́mí mo ti lọ sí school ah mo ti gain admission hey àwọn ọlọ́pàá ní freshers tó yẹ pọ́ṣẹ̀ ọṣẹ bọ ilé ẹ̀kọ́ gíga ọṣẹ bẹ̀rẹ̀ láti hundred level ẹ̀kọ́ lọ́pọ̀ pàkó kí n rọrùn fún àwọn ọmọ mi pé ọ̀sẹ̀ ọkọ́ kúrò lábẹ́ àwọn òbí wọn pé ó fẹ́ máa dá gbé ó fẹ́ máa dá wà ah ó máa nira àwọn olùmọ̀ọ́dẹ̀ lélẹ̀ ọtún wọn lẹ̀ ni pé ah finally Hmm. mo bọ́ lọ́wọ́ mọ́mí àti dáàdì kò ní sí wàhálà pé ẹ níbo ló lọ o ṣe jáde kí ló ṣe kiri o kàwé ẹ ọkàn wọn inú wọn dùn pé yes àwọn ti ní freedom ẹ a rí pé mixed reactions ló wà láàárín àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ ń lọ sí ilé ẹ̀kọ́ gíga máa fún wa ní ohun mẹ́ta sí mẹ́rin péré nínú àwọn ohun tí ẹ̀yin akẹ́kọ̀ọ́ tí ẹ̀ṣẹ̀ ń wọ lẹ́kọ̀ọ́ gíga tí ẹ máa rí tí ẹ bá kọ́kọ́ wọ ilé ẹ̀kọ́ gíga ìyẹn yunifásitì àkọ́kọ́ òun náà ni pé a ṣẹ̀tún fẹ́ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun ìyẹn ìgbé ayé ọ̀tun mìíràn nígbà tá a wà nílé yàtọ̀ sígbà tí a wà ní ilé ẹ̀kọ́ torí pé a máa pàdé àwọn ọ̀rẹ́ tuntun a máa wà ní àyíká tuntun a máa ṣe ìgbà míì ìsọ̀rọ̀ sí náà ó máa yàtọ̀ fún bí àpẹẹrẹ nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo wọlé ẹ̀kọ́ gíga ní University of Ìlọrin ẹ mọ̀ bá ọkọ̀ ṣe wọlé ó sì ń dùn a pé yes finally mo ti wà ní university inú mi dùn àmọ́ láwọn àárín kan tàbá ti ń bá àwọn aráàlú náà sọ̀rọ̀ ṣẹ́rí àwọn fa ẹ̀ ńlẹ́ fa ẹ kásọ̀fà ẹ pẹ̀lẹ́fà a bẹ̀rẹ̀ bérebèbè ríbi pé kò sí ọ̀rọ̀ kan tí máa sọ tí fa yẹn tí ò ní tẹ̀lé lẹ́yìn òun ni ohun tó kọ́ yàtọ̀ nínú ohun mi àti ìsọ̀rọ̀ sí mi nígbà tí mo kúrò ní Èkó lọ sínú Ìlọrin ó máa ń wáyé bẹ́ẹ̀ láàárín àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ gíga ó lè jẹ́ Ìlọrin ni o ó lè jẹ́ Àbújá ni o anywhere tí ò bá jẹ́ fún pé a ti kọ́kọ́ kúrò lé abọ́ sí ibòmíràn aláṣẹ kìíní láti mọ bí a ṣe máa darapọ̀ bá ṣe máa adjust bá ṣe máa make sure pé a darapọ̀ pẹ̀lú àyíká tuntun àti ohun tuntun tí a ní bákan náà ká gbìyànjú láti súnmọ́ àwọn èèyàn láti bá wọn sọ̀rọ̀ ẹ lóòótọ́ ẹ lọ́pọ̀ gbà a máa ní àwọn ọ̀rẹ́ láti gíga tó yẹ pé a máa ní wọn á dẹ̀ bá wa dé ibi ìgbéyàwó ọ̀rẹ́ mi láti yunifásitì wọ́n máa ń bára wọn ṣọ̀rẹ́ títí títí títí tí ọlọ́run fi sọ pé àsìkò tó fún òun láti gbà wọ́n sí ọ̀dọ̀ yẹn ni wípé lọ́pọ̀ ọ̀gbà yunifásitì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti máa ń rí ọ̀rẹ́ kòríkòsùn ẹlòmíràn ló jẹ́ pé rúmẹ̀tì ẹ̀ alábàágbé ẹ̀ ló máa mú ní ọ̀rẹ́ kòríkòsùn àwọn tí wọ́n ní pé òkè o lọ́pọ̀ gba àwọn míì sí ilé pé ah kánípẹ́rẹ́dà ni mo wà ní mọ́mí ti máa ra àmàlà mọ́mí ti máa rọṣẹ̀ mọ́ akálẹ́ ah, ni mo wà ní àti máa jẹ súyà <laughs> látọ̀dọ̀ dáàdi àti máa lọ sí bọ́ọ̀sì láti lè ra nǹkan báyìí àmọ́ ó ti wáyà tó torí pé ó ti kun àwa nìkan kí ó má bàa dàbí ẹni pé à ń ronú àbí ọkàn wa ò sí nìkan gíga ká gbìyànjú a ní láti dàpọ̀ pẹ̀lú àwọn akọ ẹgbẹ́ wa tájọ́ ń ṣe tájọ́ ń ka ìwé kan náà ìyẹn course kan náà ká súnmọ́ wọn torí pé lọ́pọ̀ ìgbà náà tá darapọ̀ mọ́ wọn yóò mú wa tún ní àwọn experience mìíràn àti wípé a ní máa ronú nípa pé ó ti kun àwa nìkan ẹlẹ́kẹta rú ẹ̀ òun náà ni ilé tí à ń gbé àbí ilé tí a fẹ́ gbà ká gbìyànjú láti rí pé ilé tí a gbà ó súnmọ́ ilé ẹ̀kọ́ gíga yẹn campuses wà débi pé tí a bá sọ pa ní lecture ní seven o'clock seven a.m. láàárọ̀ ká ti dé eh, course hall wa ní bẹ́yà six thirty àmọ́ tí ilé ẹ̀ bá jìnnà káyọ̀ ti pé eh, à ń lọ à ń bọ̀ ká ronú owó àti àwọn ohun mìíràn lẹ́kọ̀ọ́sọ olóyìnbó sọ pé time na money oye eh, time na money ẹ̀yẹn ni wípé táìmù táìmù táìmù gbàgbọ́ yìí na money kò dúró dẹni kankan ká kọ́kọ́ make sure wípé ohun tá a bá kọ́kọ́ ṣe òun ni a ṣe ohun tí wọ́n ń pè ní time management a máa wá ṣe time table yẹn ni wípé ó ti mọ̀ pé ní ọjọ́ monday o gbogbo monday láti àárọ̀ dálẹ́ mo níṣẹ́ kan àbí méjì tuesday wà á ní láti ṣe kí ni láti fi kọ́ ara ẹ kó ní time table kó fi àyè sílẹ̀ láti kàwé fàyè sílẹ̀ láti sinmi láti sùn bí ó eh, one hour lọ nínú ọjọ́ kan láti sun oorun lọ́sàn-án oúnjẹ náà fẹ̀ẹ́ sílẹ̀ láti jẹun tó bá wá ti ṣe timetable yìí ó máa jẹ́ ohun tó máa guide wa láti lè mọ̀ pé òkè ohun báyìí ló yẹ kí n ṣe asátidé ni mo máa ń ṣe tún àyíká mi ṣe ni máa ń fọ aṣọ ni o ni máa ń dáná fún dáná ọ̀sẹ̀ kan tí máa jẹ ni o òkè Sunday ni o ni máa wò pé òkè Sunday máa lọ ṣe gbá máa ṣàwò ìyẹn ló ń pè ní time management ká gbìyànjú láti fìyẹn kọ́ra wa ó máa jẹ́ ohun tó yẹ pé yóò ràn wá lọ́wọ́ tí a fi máa ṣe tán ní ilé ẹ̀kọ́ gíga mo lérò pé a ti mú ẹ̀kọ́ kan tàbí méjì nínú ohun tí mo sọ pàápàá jùlọ fún àwa tí à ń gbáradì pé à ah, bá ti di pé kòró ìtọ́nlẹ̀ báyìí pòkè ọ ti pè wá pé ó yá o àsìkò tó láti bẹ̀rẹ̀ school fáwọn tó ṣì ń parapọ̀ pé ó yá o à ah, mo ń lọ yunifásitì ìjà wá mọ̀ pé yàn débẹ̀ mo lérò pé a ti mú ọkọ̀ tàbí méjì nínú ohun tí mo sọ àwọn òbí náà bá kọ́nu àrọ̀ wa àbẹ̀ wípé ká gbìyànjú ọlọ́run máa pèsè fún wa láṣẹ Èdùmàrè ká gbìyànjú láti rí i pé a ṣe àwọn ohun tí yóò mú ayé rọrùn níwọ̀nba fún àwọn ọmọ wa bí wọ́n ṣe ń kúrò lákàtà wa láti tẹ̀síwájú láti lọ kàwé sí i fún ọjọ́ iwájú àti ọjọ́ ọ̀la títí wọn náà láṣẹ ìdìmọ̀ rẹ̀ gbogbo ọ̀pọ̀ pátá báyìí lọ́ọ́ máa jèrè ọmọ tí wọ́n bí. àwọn ọmọ náà ọlọ́mọ kò ti fún wa débi pé a lè tọ́jú àwọn òbí wa wá lè jẹ ohun wàhálà tí wọ́n ti ń ṣe lórí wa láti kékeré títí tá a fi máa dé àsìkò yẹn. ẹ bá lọ fi orin Ọlámídé tí ó pe àkọ́lé ẹ̀ ní Wọ́ọ̀sìkẹ́ ká ṣe kí ni ká fi mílíkì tá a bá padà dé ètò ṣì ń tẹ̀síwájú à ń bọ̀.